إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ألا تكون الله سبحانه وتعالى أشر صلاتك على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسوالي جملته ولكن القرآن الكريم لكن سورة الروم آية 61 أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله سبحانه وتعالى فخر الذكاء باللغو واللحن في بلد أخر في البر باليوم والبحر التنين قلوب àwọn ìlú tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ omi bí máa kákàtà àìsìnà ní tó fa ìgbàgbọ́ yìí tó fi gbalẹ̀ kan òun náà ni àfọwọ́pá àwọn èèyàn ìtàkàtì àṣẹ ọlọ́mọba ìkànnì tí òfin ọlọ́mọba eléyìí tí ó pa sábàbí kí ìbàjẹ́ báwọn ìṣèjàmbá báwọn àti bí ọjọ́ lọ tó fi balẹ̀ ká torí ìgbóni kúrò níbi òfin ọlọ́run bá tuntun àwọn ọmọ ọ̀gá tí àwọn èèyàn ń ṣe. èyí ò rí kan bá àbọ̀ lórí àádìrí ọlọ́run bá ní ìdí tí àwọn ìbàjẹ́ ìpànìyàn ní ìṣèjà pápáwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi aláàánú tó fi gbalẹ̀ kan ọlọ́wọ́n bá ní òun fẹ́ fún wọn tọ́wọ́ bá àbọ̀dẹ́gbẹ̀ àmì èyí tí ó máa jẹ́ díẹ̀ nínú iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ ọwọ́ òun náà ni àti àṣẹ ọlọ́wọ́n bá àwọn nǹkan tó náà bá kọ́ wá láti pé ká ṣe tọ́mì ènìyàn gbé mi sílẹ̀ lápẹ̀jú ká mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ká má wọ orogún pẹ̀lú ẹ̀ ká fi irun wákàtí márùn-ún bákan náà ká yọ kàkà dúkìá wa ká gba àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí ọlọ́run ọba tó pàṣẹ rẹ̀ kó ṣe pé ọmọ ìlú agbègbè sílẹ̀ àtẹnusọ́lọ́ ń bá ṣàánú ọ̀pọ̀rọ̀ àwọn èèyàn ní wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n ń gbé ẹ̀sẹ̀ ọlọ́run ọba fún kanú àwọn ẹ̀dá rẹ̀ bákan náà àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe léwọ̀ fún wa ìmọ̀ wa orogún pẹ̀lú ẹ̀ tó ní ká bákan náà iná tó jàǹbá nípa ìyàn iná gbowó èlé iná gbowó pa iná bàbáàbì iná ṣíṣe ọ̀sìn ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe lé òkun wa àwọn ènìyàn ọ̀sọ̀rọ̀ wa là ń kọtí fún sáwọn nǹkan yìí làǹdúwẹ̀ nínú àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léwò ìgbà tó lè ti wá lóra èyí tí ó jẹ́ effect méjèèjì effect nti ọlọ́run bá ní ká má ṣe ká ń ṣe nti ọlọ́run bá ní ká ṣe ká gbé sílẹ̀ negative effect yẹ kó náà ní ìtọ́lọ́run bá ń sọ wípé ìtọ́ ara ìtàkùn èyí bá fi ìyàgbá sọ bima kasabat alayhim ìbàjẹ́ ó ti di tọ́hàn lórí rẹ̀ ní gbogbo àyè ó hàn lórí ọ̀sẹ̀ ó hàn láwọn ìlú tó súnlé tí omi èyí kan tó hàn káàkiri ìbàjẹ́ bima kasabat alayhim àfọwọ́fà ọmọ ìgbàlejò yìí wọn la fi sọ wípé gbogbo jàǹbá tá a rí tó ń ṣẹlẹ̀ káàkiri kidnapping ni killing ni extortion ni gbogbo àwọn ìbàjẹ́ yìí yóò máa bí bàjẹ́ ni eléyìí làwọn olóyìnbó ń pè ní ripple effect nǹkan kan tó ṣe pé tá a bá ṣe yóò fa nǹkan ní ìwà a nǹkan tí ó dáa kan yóò fa nǹkan ní ìwà eléyìí ni wọ́n tó kí ní ìlú ìfẹ́. tí gbogbo àwọn nílà ìlú sẹ́yìn rí láwùjọ lónìí àwọn ìbàbẹ́ sáàmì lónìí ní kálukú wa ń pariwo áà eléyìí pọ̀ ju ìlú òfararọ nǹkan ọ̀dà sáà ń pariwo táǹkọ̀ fáwọn olórí wa ni wọ́n ti sábà bí rẹ̀ o ń wa ló ti sábà bí rẹ̀ àfọ́ àkókò wa ظهر الفساد في البر والبحر بما كسبت أيدينا ọlọ́run ní ìpàjẹ́ ìpànìyàn ìnáwó expression àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn ìwà àpàjẹ́ táàrin táàrin pariwo yìí ọlọ́wọ́n bá ní àpọ̀ ọmọ wa kò ń ṣe iṣẹ́ àwọn olórí wa torí pé àwọn tí wọ́n ọ̀dà báńkì kan dáadáa ni wọ́n máa di àìdáa yìí ni wọ́n máa fi lórí lórí kò ń ṣe lórí àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa ní problem àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa àwọn ní problem ara wa bẹ́ẹ̀ ni ìṣèṣe ọlọ́wọ́n bá ní pé inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́wọ́n bó ní ní condition àwọn ìgbésẹ̀ padà hatta yughayyiru ma bi anfusihim àti ìṣòro àwọn ìṣẹ̀lẹ̀ wọn wọ́n bá ní padà ma bi ètò ń pẹ̀lú wọn wọ́n ní sọ́ọ̀tù sí ara wọn padà ìdánilọ́wọ́ bá fi hàn owó tààlà yóò di sí àlámọ̀rí wọn náà olójú sí tálámọ̀rí wọn bá ní lójú tó Yeah náà aláàmù ní wà ní ọlọ́run ọmọdún káwọn àwọn tààrà òní ní padà tó lè fi ìkan tí ó jẹ́ àmì àti tí àwọn akẹ́kọ̀ọ́ fúnra wa tí a bá kọ ara wa yí kúrò ní condition tó wá ó lè pé ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìtọ́nà ọba kọ wá láṣẹ ká máa ṣe àwọn nǹkan tó ní ká sí ká sí eléyìí ló ní àlànà rí wa ṣe ọlọ́run tó ká ara wa tààrà ní zọ́ọ̀rọ̀ ìfàfádù في البر والبحر بما كسبت أيدينا àwọn ìbàjẹ́ tó lọ lórí rẹ̀ yìí tó ń lọ lórí ọ̀sẹ̀ tó ń lọ ní àwọn ìlú tí wọ́n subhanahu wa ta'ala ní àfọwọ́fà mi ọlọ́run subhanahu wa ta'ala wá ní hikma tó ti ṣe wípé kí ìbàjẹ́ yẹn kó mọ ara lọ́wọ́ ìròyìn kan àwọn èèyàn tọ́wọ́ díẹ̀ nínú nǹkan kan ṣe nínú ìkọ́ bá àgbọ̀lẹ́bí àmì ọlọ́pẹ́ mọ́tọ́wò díẹ̀ nínú nǹkan tí wọ́n ṣe làákà ní ẹjọ́ owó bóyá wọ́n á ti ẹ̀ padà nígbà kan bá ìyà jẹ́gbẹ́jẹ́gbẹ́ tá a bá wùwà dáadáa láwùjọ ìwà dáadáa tá a bá wù yóò mọ̀ sí dáadáa ní bẹ́ẹ̀ náà ìwà àbàjẹ́ tá a bá wù yóò mọ̀ sí ìwà àbàjẹ́ ní ìlú bẹ́ẹ̀ tí ní ìwà àbàjẹ́ ní àwọn èèyàn mọ̀ jìyà rẹ̀ àwọn èèyàn ó mọ̀ oríkó ọlọ́run wa sùkánà wọ́n tààlà قل الله الفصال من البر والبحر بما كسبت أيديكم ìbàjẹ́ tẹ̀ ní ọlọ́run ìfẹ́ tó gba nìkan tó hàn lórí rẹ̀ ìná kàtàbà àìlè náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìròrí kan bá àgbẹ̀dẹ̀ àánú ọlọ́run ní ìkẹ̀kẹ́ fún ọkọ̀ díẹ̀ nínú kẹ̀kẹ́ ṣe làálàá ń gbẹ́jọ́ bóyá ní òtúbá bóyá ní òtúbá wọ́n nǹkan tí wọ́n ṣe so ètò ẹbí ẹnì kọ̀ọ̀kan wa káwọn ní àmàdájú ilé yìí káwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ pé gbogbo àwọn ibi ìbàjẹ́ aburú tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lórí kí ni solution ẹ̀ solution náà ní wípé ilé náà ti kò sí ṣọ́pọ̀ sí kéèyàn àti ní kaṣù tọ́lọ́ ọba fẹ́ kájínà sí ti ọlọ́mọ ọba ní kájínà sí eléyìí solution fún ìgbàta nǹkan ní láwùjọ wa. ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ó ní ní ìrírí kọ̀ọ̀hún bá agbọ́nà ìrírí àmì torí kọ́ ọlọ́mọ ọba lè fi wọn sọ́wọ́ bá àgbẹ̀lẹ́rì àmì díẹ̀ nínú tí wọ́n ṣe ọlọ́mọbó fi ìyá gbogbo ń tá a ṣe jẹwọ́ o díẹ̀ nínú táwọn ṣe ní àyíká lọ́lọ́wọ́ bá ní ká mọ rí ètò orúkú rẹ̀ díẹ̀ nínú kẹta ń ṣe ní àyíká díẹ̀ díẹ̀ olọ́lọ́wọ́ bá ní ká mọ rí ètò aburú rẹ̀ ní lára wa láàrin wa lẹ́ǹtì lè wa níwájú ilé wa ọlọ́run ọba ti ká máa rí i. ọlọ́run ọba ti ká ẹwà ní alábàáfẹ́ sí ìyá gbogbo táyì ṣe jẹ wọn kọ́ yóò lágbára. ọlọ́run ọba ti ká ẹwà ní alábàáfẹ́ كل صفوة يجي ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك لحظها بالدابة والتي يأخذهم إلى أجل مسمى ọlọ́pàá bá ní tó bá ti pé o máa ń fi ìyá táwọn èèyàn ṣe òun tí gbogbo tán ṣe òun tí ààrẹ jẹ wọ́n ni máa bára kàlàbà ìyá dáadáa kò ní sí ẹranko kan lórí rẹ̀ kò ní sí ẹranko kan lórí rẹ̀ tó wá ní bọ́lọ̀ tó ti àjẹ wa bá ní ìjà wọn kan rẹ̀ ṣùgbọ́n náà bá ti àárẹ̀ wọ sàárà nítorí ṣe ní pé yóò jẹ wọn bí àdíẹ̀ nínú àwọn kàkà ṣe nítorí kálí bá àṣẹrí padà sọ́dọ̀ rẹ̀ lẹ́nu tó ń túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run lọ sọ̀rọ̀ àwọn ọ̀wọ́ sàárà so ó fi àyè túbọ̀ lẹ̀ fún wa àti sẹ́ta a máa rí repercussions ìtàn ń ṣe ní ìfẹ́ tó tako òfin ọlọ́run ọba àmọ́ ní ipa kọ́ṣùn rẹ̀ ṣùgbọ́n díẹ̀ nínú tó ẹ tó jẹ́ ìyà òrìntàn díẹ̀ nínú tó ẹ tó jẹ́ ìyà òrìntàn díẹ̀ nínú rẹ̀ yìí torí pé ọlọ́run ọba ní ìfẹ́ ọmọ ìyẹn ni sọ́ra àátàkùnṣe ìgbésí ayé wa àátàrí ìgbésí ayé wa tí ó fi lọ sí nǹkan tí ọlọ́pàá subhanahu wa ta'ala tó fẹ́ láti jìnà sí ẹgbọ́ ṣíṣe ìmọ̀ wa orogún pẹ̀lú ọlọ́pàá subhanahu wa ta'ala láti jìnà sí ilẹ̀ ṣíṣe ọtí mímu owó èdè àwọn ọ̀sán ọ̀rọ̀ láti mú ọlọ́mọ wa lọ́kàn ṣoṣo bákan náà èrò káàkiri táàkì lè máa mójútó àwọn kàtọ́nà ọba pa aláṣẹ ta gbégbé sílẹ̀ táàkì lè máa ṣe wọn ọlọ́mọ bá ti kà án lọ́wọ́ dáhàlá ó ní kí ọmọ ènìyàn ká máa tọ́wọ́ ká máa rí ìyà díẹ̀ díẹ̀ nípa àwọn kàtà ìṣẹ̀lẹ̀ ìfọ̀kúnkẹ́ jọ wá ń bí àgbòkó táǹkì mọ́yà díẹ̀ díẹ̀ gbogbo táǹkà ń pariwo ìyà díẹ̀ díẹ̀ tó abáníká wo ìyà tí ọlọ́run bá padé sí kalẹ̀ fún àwọn tí wọ́n kọ sí ikú sí gbogbo nǹkan bá ní ìlú díẹ̀ torí ìlú kọ́kùn bá àgbọ̀gbọ́ di àmì ọlọ́run ló ń ṣe nítorí fún ìfẹ́ fún wọn sọ́wọ́ díẹ̀ nǹkan tán ṣe làágbọ́n yọ́njọ́ kán lè bá padà kúrò lẹ kán lè jáwọ́ lẹ pẹ̀lú pé pé ẹ̀rẹ́ lónìí tó ṣe rí pé ìgbà tí àwọn àjáde kan bá ṣẹlẹ̀ sí yóò rí pé ní pẹ́pẹ́ yóò wà dẹni tó ṣe rí pé yóò mú fún lọ́wọ́ ìtọ́nà ń fẹ́ yóò máa ṣe ìtọ́nà wọn bá lóun ò fẹ́ yóò jìnnà sí irú ìtẹ̀bẹ́ àwọn àjáde àjáde tó ṣẹlẹ̀ sí yẹn ó kọ́ ọlọ́gbọ́n yìí fún ẹlòmíì kò ní torí mẹ́rin fẹ́ẹ̀sì fẹ́ẹ̀sì rẹ̀ ìwà tí òta tó ń yẹ náà yóò kọ́ntínú láti mọ̀ wù àwọn nǹkan tí ó jọ àwọn ẹ̀kú pẹ̀lú ìsílẹ̀ yẹn yóò kọ́ntínú láti mọ̀ dorí ìsílẹ̀ ìwé yẹn bẹ́ẹ̀ ìyà yóò kù dúró dèé tó bá ti sọ gbogbo ìyà torí pé nǹkan náà wọ́n bá sọ pé ليذيقهم بعد الذي عملوا ولم ọba òun fẹ́ fún wọn tọ́wọ́ díẹ̀ nínú àwọn ṣẹ́ẹ̀ṣẹ́ wọn ìtàkọ́ṣìn ìzọ́ọ̀tù díẹ̀ nínú àwọn ṣẹ́ẹ̀ṣẹ́ wọn làádọ́gbọ̀ jùlọ torí kán lè bá àṣíkì kán lè bá ṣẹ́rí kan tọ́lọ́mọba ní wàláwù àkúrò láwù náà tàbí lólìhì wàláwù ما ترك لظهر دابة وشيء الله سبحانه وتعالى قل وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم عدوة بطش الذين كما قال أخوات عليه وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم àdáwò tó bá ṣẹlẹ̀ sí kẹrìnà wípé àfọwọ́fà iṣẹ́ ọwọ́ yìí tó olóbìdẹ́ wípé ó pàtàkì káwọn bàtán ìgbésàn àgbáyé gbogbo àwọn àgbáǹkan rí lágbàáyé àfọwọ́fà wọn ìtàkásí àṣọ ọlọ́mọba tó kánà wọ́tá àlà orí tó bí tààbá tó déédé lórí òfin ọlọ́mọba سبحانه وتعالى owó كل nǹkan ọ̀rọ̀ fún wa ولو أن على القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا قال الله سبحانه وتعالى قل أمر إلو kárí wípé wọ́n páyọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n gbọ́ ọlọ́mọba gbọ́ wọ́n lè páyọ̀ ọlọ́mọba lafatahna alayhim barakatun min as-samai wal ard ọlọ́mọba ní àlùbáríkà àlékún orí ọlọ́mọba ní àṣì fún wọn lafatahna alayhim barakatun min as-samai wal ard orí àti sẹ́mà yóò máa sọ̀kalẹ̀ àmúlé inú rẹ̀ àwọn àlùbáríkà nílẹ̀ yóò máa jáde àwọn ọlọ́run wà láti ìtàgbà ṣùgbọ́n wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run bá nírọ̀ bákan náà ọlọ́run bá sọ ń bómi onífàlánà nẹ́sù máa dúkí rúbe ìgbà tí wọ́n gbà pé tí wọ́n gbé ìsílẹ̀ wọ́n á sáwọn ànábì wá ń ṣe fún wọn pàtàkì àlejò àbàwà àbàkúrò ní ṣe àwọn ọlọ́wọ́ bá wá ṣe orí ẹ̀fẹ́ fún wọn wọn ní kí kò má ti fún wọn hapẹ́ ilẹ̀ fọ́ọ̀lù ní bá ń tu ìgbà tó ń torí ẹgbẹ́ tí wọ́n dùn àfàtúná ń bá kàtà ọlọ́run àwa sọ ìdí àlé wọn lórí lójú fáìlà òǹbòbòlè sóòrò ìdààmú ọba ẹni tó fi ń nínú ọlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn rí àtẹ̀wò òjijì ìdàmú gbà bí ọ̀rọ̀ àwọn tó ṣe tí wọ́n ń tako àṣẹ ọlọ́wọ́ba ó sì máa rí nù kọ́mọba kí ó ṣàánú ẹ̀kọ́ àwọn kó kàwá fún mú àwọn tó ṣe wípé ọmọ dúró ti òfin ọlọ́wọ́ba àwọn tó ń dúró ti òfin ọlọ́wọ́ba ìdí òṣè kí nǹkan bẹ̀rẹ̀ fún wọn láyé ń òun nítorí àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ yẹn ìrí àwọn tí ń ṣe ìbàjẹ́ tó jẹ́ pé àwọn tán pépò ní ọlọ́mọba subhanahu wa ta'ala wọn gbọ́dọ̀ ìkùnà láti máa sòdòdó fáwọn èèyàn láti máa ṣe wá àfikún èèyàn ọlọ́mọba ti bàmọ̀ ẹ máa ti dànù sí jìnnà tó ṣe pé tó bá pé òun ṣàn àwa ń tiwa àwa kúkú ń kírun bẹ́ẹ̀ là ń gbà rẹ̀ kò sí gbọ́nà wa ó bẹ̀rẹ̀ omi àwọn òkúkú mu bí bẹ́ẹ̀ là ń ta tẹ́lẹ̀ àjálù àṣẹ jìnnà ẹ̀sìn tó kàn wá ó bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ ṣe wá ìtako nǹkan tó ń ṣe tí ó ga ó gbọ́dọ̀ ṣe wá sí láti pèpè síbi tí ọlọ́run ọba tó ṣe lọ́rùn ẹ̀ àti ibi tí ọlọ́run bá fẹ́ ká lọ. ìgbà tó bá tó ṣe yẹn ìmọ̀ ẹ̀rọ tó ní ojú ìlú wájú ọlọ́run lọ. ṣùgbọ́n mi ń kí mò ń gbá ọdún náà ilé ọjà kan owó mi ń lọ ájì mò ń ṣe dáadáa fún òbí mi mi rẹ̀ mú sí mi ṣe ìdìmọ́ mi jáde mi ń ta tẹ́tẹ́ èlé alhamdulilayi yìí mo kí tó orí láti fi wá àsìkò orí láti fi wá àsìkò tó bá mú wá àsìkò tó pèpè lójú ọ̀nà ọlọ́mọba ìgbà yẹn ló tó mórí gbọ́. إما يعني آية يا أيها الذين آمنوا لا يضركم من ضل إذا اهتديتم إما يشن ولا فلما من بكم يرضى àwọn tó sọnù wọn ní lára ìdá àtẹ̀lé ìtẹ́yìn bá ti ń bẹ lórí ojú ọ̀nà bàtí ìtẹ́yìn bẹ lórí ojú ọ̀nà tẹ́ ẹ ṣe ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe wá àti fún wọn. eléyìí pàtàkì sọdún bá béèrè lọ́wọ́ ẹ economic meltdown ni economic kìíní kàtà ní kí ló fà á ẹni bẹ́ẹ̀ ti sáré ìdí òsò náà ní wípé ìyí kúrò níbi òfin ọlọ́run wa ṣòkò yí olórí wa pẹ̀lú náà wò wípé àwọn olórí ìtúwájú 2023 a máa ń gbà ọmọ yọ wọn kúrò tẹ̀bá yọ wọn kúrò ní oníkìlì tàbí owó ọ̀sùn tó túnmọ̀ ṣẹlẹ̀ èyí ò ní tó pọ̀ tó bá ti ṣẹlẹ̀ wọ́n ṣe pọ́blẹ́mù olórí láti àmì pọ́blẹ́mù ara àti lọ́nà wo oníṣẹ́ àwọn èèyàn gúrí kúrò ní ènìyàn láwọn lọ kò lè sí solution àti kan padà síbi ènìyàn láwọn lọ. olórí jẹ́ pé ibi táwọn ọba ti gúrí kúrò ní ènìyàn láwọn lọ ìtàǹpẹ̀ ní ìtìtì ọ̀ṣì ni ó máa bẹ nínú ìgbésí ayé wọn olùjẹ́ pé bẹ́ẹ̀ bá wò ó àwọn ọdún yìí bá ń pè ní àwọn developed countries yìí àbáwọn civilized countries ní ìtàn àtàwọn míì réèkì ìpànìyàn tó lọ bẹ́ẹ̀ ó pọ̀ ní nàìjíríà lọ ìrẹ̀lẹ̀ ti rọ́pọ̀ ìkéré tí ó jọmọ ọdún mẹ́jọ lọ adẹ̀gbẹ́nu àwọn èèyàn pa láwọn kéde ọ̀pọ̀lọpọ̀ tó lẹ́yìn láti mọ̀ pé àwọn insecurity tó ń lọ láwùjọ ti tiwọn ó kéré sí ti tiwọn bẹ́ẹ̀ ni owó ń bẹ wọ́n jẹun ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọkàn wọn náà ò tún balẹ̀ lọ́nà wo aṣèwádìí ibi tó ní kọ́míìtì suicide ní àtọ̀páyé ṣù ni mo fẹ́ para mi àwọn olùdí amẹ́ríkà ń tẹ̀sán mọ́ra ṣé lórí pé kòrò ń jẹ ní ṣùgbọ́n kò sí ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ayé ṣù ayé ṣù tó ń bójá pẹ́kí owó jẹ ṣùgbọ́n ayé ṣù yìí tó ló jẹ́ wípé kò sí ibi tá a ti lè rí fọ̀kànbalẹ̀ àyàfi níbi òfin ọlọ́pàá ọlọ́pàá subhanahu wa ta'ala ní àlá بذكر الله تطمئن القلوب ọlọ́wọ́ bá ní ọjọ́ sí ẹjọ́ ìgbó ìrántí ní kíkà nínú múlò òun ni ìfọ̀kànbalẹ̀ máa fi bá ọkàn òun ni ìfọ̀kànbalẹ̀ máa fi dé bá ọkàn sọ ọ̀rọ̀ àwọn olóòlùwà kan àwọn olóòlùwà yìí àwọn mẹ́ṣẹ̀lẹ́ mẹ́ṣẹ̀lẹ́ báyìí wọn pariwo lọ sí àti tá bá padà sí ibi ìṣẹ́ ọlọ́run àbí tá a bá ké ń di ara wa inna Allaha la yugayyiru ma bi qawmin hatta yugayyiru ma bi anfusihim ọlọ́run bò ní change the condition àwọn èèyàn àti tí wọ́n bá change the condition ara wọn. so ọ̀rọ̀ yìí ó ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú táwọn bá dá ìjọba wa ó dá tá a ṣùgbọ́n bá àwọn ọmọdé àwọn òbá gba ó ti jọba wá ti jáde ṣe bá ra wa náà mú so àwọn ìjọba wa rẹ̀píkà àwọn aráàlú wọn rẹ̀píkà àwọn aráàlú òun ìjọba wa ọlọ́mọba subhanahu wa ta'ala wa kadhalika نولي بعض الظالمين بعضا بما كان يكسب ولم يعلقوا السجن àwọn tó ń búrú kúrò bí òfin ìjọ ọlọ́run ọba tó ń tàpá tó sì ìjọ ọlọ́run ọba tá a bá fẹ́ kí ni ẹ̀ṣẹ̀ lórí fún wọn àwọn ara wọn náà láti ṣe lórí. ìwọ̀n sáfẹ́ sínú torí iṣẹ́ wọ torí iṣẹ́ wọ ló jẹ́ kí wọ́n á máa sọ wọ́n á ní kàmáà tẹ̀kúrú ìwọ́n láàrin ìwé ìrìnàṣẹ́ bá jẹ́ ìwé ìrìnàṣẹ́ irú èèyàn tẹ́ bá jẹ́ òun ẹni tó jẹ́ olórí nínú oúnjẹ twenty ten ìgbé tamari kóńgò solution to problem ìtàgbà ní nàìjíríà lórí very simple olùkéde ní àti ẹ̀ka fúnra èmi àti ẹ̀ka ṣe ìmísù níbi ẹ̀ka ti ká ṣe kí n fún ọlọ́mọba lẹ́kọ̀ọ́ rẹ̀ kí n bẹ̀ fún èèyàn ẹgbẹ́ mi lẹ́kọ̀ọ́ wọn kí má jàǹbá ọlọ́mọba ń bẹ̀ má jàǹbá èèyàn ṣùgbọ́n tí wọ́n gbàgbọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ظهر الفساد في البر والبحر ìbàjẹ́ aburú tàbí lórí ilé náà máa rí lọ bímá kásábẹ́ ẹ́yìndì náà látara tí àtọ́ọ̀fà wa líyìí kọ́ bá àdọ́tẹ́lẹ̀ àmì ọlọ́run ọba yíyà ní ẹ̀yìn rí àwọn èèyàn rí léyìn òde ìfà bá ọ̀dọ̀ lẹ́rẹ̀ àmì ìlú díẹ̀ nínú iṣẹ́ ọwọ́ wọn wọn lọ́wọ́ bá fẹ́ máa tọ́ wọn làálàbù yọ́rṣẹ́ òun kálẹ̀ bá padà kúrò ní ìlànà tó ń tọ́ tó ń fa orí tó ń fa ìyà tó ń fa pákó tó ń fa jáde fún wọn ọmọdé nílà àkáyì wọn padà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìwò ní padà àbòkítọ́ ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n máa ṣe lọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn ò ní padà àbòkí yẹn náà ni wọ́n máa ṣe lọ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó ṣe kọ̀ntínú bẹ́ẹ̀ tí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wọ́n máa asaabakum ní musibati fabima kasabat aydikum wa ya'fu an kathir ọlọ́run ní àtẹ́wò tó bá ṣẹlẹ̀ sí àfọwọ́fà ń lè rí àwọn àtẹ́wò tó ń ṣẹlẹ̀ sí ní àwọn àjálù àfọwọ́fà ń lò wọ̀yá àpọ̀ ń tẹ́sí ní ọlọ́run máa ń ṣàbójúkò tó pọ̀ ń tẹ́sí torí pé tó bá ní kí òun fi àjẹ nílẹ̀ ní ìṣàwọn kan ẹni máa tẹ́rẹ̀ padà bọ́ àyè dáàbà ẹranko kan òṣìṣẹ́ sọ lórí rẹ̀ so ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí èmi gẹ́gẹ́ bí mùsùlùmí kí ni way out níbi àwọn problem tàǹbà yìí tó kú òun náà ni àròjò ìdàgbà látẹ̀rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run bá tá a bá tẹ̀rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run bá ayọ̀ ọlọ́run bá tó sọ wípé wọlé ọ̀hún àhàlẹ́ ìkúrọ̀ آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض يشهد الوريش أنت أراد فيه onígbàgbọ́ ní ọlọ́mọ wọ́n bẹ̀ ayọ̀ ọmọ ọba tọ́mọ wa ní ṣe ń ṣe. àwọn kẹtọ́líkà jìnà sí wọ́n jìnà sí làbàbà àlẹ́yìn bàràkà nìyẹn sọ̀rọ̀ ìwọ̀n. àwọn orí lápòkè lápìsàlẹ̀ ọlọ́mọ àṣì fún wọn. wọ́lá ti kẹ́gbẹ́mù ọlọ́mọba ń ṣùgbọ́n ọ̀pì ọ̀rọ̀ ọlọ́mọba nírọ̀ ọ̀pì ọ̀rọ̀ ọlọ́mọba nírọ̀ ṣì àwọn ọlọ́wọ́ bá ọwá jẹ wọ́n yẹ kankan pẹ̀lú nǹkan tó ṣe pé wọ́n ṣe ní iṣẹ́ ọlọ́wọ́ àwọn àyàká fún wọn sí àárín kankan náà ní ọjọ́ sọ iṣẹ́ ọwọ́ wa ó mátà púpọ̀ iṣẹ́ ọwọ́ wa òun là á fi gbé ìgbésí ayé rọrùn iṣẹ́ ọwọ́ wa òun ni tí lu àmọ́ rí ìbáyé látọ̀dọ̀ ọlọ́wọ́ bá tó ló jẹ́ pé ó pàtàkì púpọ̀ ká mójútó àárín ó pàtàkì púpọ̀ ká mójútó àárín eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé ìgbà fún ní gbogbo sáàmì kòkò ń ṣe olórí wa olórí ní ọjà olórí ní ọjà kò olórí ní ọjà gbogbo òkú lórí tó bẹ àwọn aráàlú làní tó bẹ táwọn aráàlú bá túnra wa ṣe àlámàrí wa yóò dáyé àlámàrí wa ó dáyé ṣé pàtàkì àmọ́ mi náà sọ̀rọ̀ ipá àrẹ àmọ́ ìlọ́pùtà wọ́n ní عين أصولنا الفساد في البر والبحر هو wọ́n ti jẹ́ kó balẹ̀ kan ní áìláńdì ní àtìlúńlá báwọn ẹjú ti ṣe láwọn àlú tí wọ́n àdílé tí ó ní mẹ́ṣe láwọn àlú tó ṣe tó mi lọ́rọ̀ kíríkà wọn àìsí pàtàkì máa ìsì ìtumọ̀ rẹ̀ òun ní pé ìjà yìí wọ́n bàjẹ́ wọ́n náà sùn bákan náà ìjà yìí wọ́n dínkù wọ́n ní lórí àbá àwọn àárẹ̀ lóríṣiríṣi àwọn nǹkan àbàjẹ́ bíhá ó ń ṣẹlẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ọ̀bí ọ̀pọ̀tòrò bákan náà ó ń ṣẹlẹ̀ báwọn gbogbo fúnra wọn ìyẹn àmọ̀rọ̀ wàlúwàbá àwọn àárẹ̀ oríṣiríṣi àtàwọn àjàkálẹ̀ wàgẹ́lì máa kọjá àyè ìtòkèlè yìí òun náà ni tí wọ́n ṣe níṣẹ́ nínú àmàlù fa sídà nínú àwọn iṣẹ́ burúkú iṣẹ́ tí ó dá ẹlmú sídà lè tọ́bi ìhà àwọn iṣẹ́ tí máa pa nǹkan jẹ́ ààbí mẹ́kúra tí kọ̀tàrà náà bí náà bí fàárí wọ́n ní àwọn kàtà dárúkọ yìí ọlọ́wọ́ bá ṣe é lèyòrí kan bá àwọn lẹ́rẹ̀ àmìlú láti jẹ́ kí wọ́n tọ́wọ́ lára ṣe ọwọ́ wọn àì lè àdámú anìlújáàzí alàlàmàlì wọ́n mọ̀ wípé anìlújáàzí alàlàmàlì tí ọ̀rọ̀ ọba orí máa sọmí lẹ́sàn lórí àwọn tẹ́tẹ́ yẹn bá ṣe àájẹ́ lọ́wọ́ nínú ìbẹ̀jẹ̀ ọlọ́run bá wá ti pè fún wọn láti fi èèyàn ìjàzá ìhàmàlì gẹ́gẹ́ bí kí ni lára ẹ̀sán iṣẹ́ wọn ìdúnyà láyé bí ní àdọ́gbẹ́rì ṣe ó nítorí ká lè bá ṣẹ́rí padà láàdáwó yẹ́rù nítorí ká lè bá ṣẹ́rí padà an àmàlù lẹ́tẹ́ afọ̀rọ̀láwọ̀ nínú ìfàtà ìmọ̀ padà ìjà wọn ṣẹ́ wọn tó mú aburú wá bá wọn pàkàtù tó àwọn àrùn látara kí wọ́n ṣe nílò bẹ́ẹ̀ condition wọn yóò di sọ tí ó ga padà wọ́n yẹ sọ́kí mú amúrò ọ̀rọ̀ wọn náà yóò di sọ tí ó gbèrè ọkùnrin àkànà àbá bí bàbá kùdí nínú ọlọ́mọba ọba tó ṣe wípé ó ṣe ìjọra fún wa bíbala ìlú pẹ̀lú àwọn àdánwò rẹ̀ pàtàkọ́ lọ́rọ̀ bí ọgbọ́ bá ti bákan náà ojú ṣọlá pẹ̀lú àwọn ìjẹníwà rẹ̀ wà nígbà فلو أضاعه جميع ما كسبوا ما ترك لأضاعها من دابة. الله سبحانه وتعالى ó jẹ wọ́n níyà pẹ̀lú gbogbo tí wọ́n ṣe níṣẹ́ máa táraka aláàbá ìyanu dáàbá kò ní fi ẹranko kankalẹ̀ lórí ilẹ̀ kò ní fi ẹranko ẹyọ kan ṣoṣo kalẹ̀ lórí ilẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ìyà tó ló ń jẹ àwọn èèyàn náà ìyà díẹ̀ torí káwé ronú kí wàdà ká tó bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọn ó túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe dáadáa wọn ó ti ṣàánú wa níbi ìyàtọ̀ ìjọ torí pé àwọn iṣẹ́ tá a ṣe pọ̀ láwọn iṣẹ́ tí ó ga iṣẹ́ tó ṣe nípa bá ń wo orí fún ìfẹ́ tí ẹ̀ ní ó yẹ kó tu ìyàtọ̀ ń bá yìí lọ tá a bá ń ká orí fún ìfẹ́ yìí ìgbà tí ọlọ́run ọba tó máa ń wọ́n gbà alákàṣẹ wípé kó wọ́n pààyàn ó ní kò gbọ́dọ̀ pààyàn. At the same time, ọlọ́run ọba ń dáàbò bò ẹ̀ ní ibi tiẹ̀ níbi pípa torí pé àṣọ ọlọ́run ọba pé wọ́n gbẹ̀mí àwọn èèyàn lọ́nà àbàjẹ́ ìwọ nìkan kọ́ ọlọ́run sọ fún ọlọ́run ọba sọ fún billions of people ìpé kọ́mọ́ gbẹ̀mí ìdí ẹ̀dá so tí wọ́n bá gbẹ̀mí èèyàn kan lọ́nà àbòsí there are thousands of people lọ́gbẹ́ gba ẹ̀mí ìdí ẹ̀ tẹ́lẹ̀ gba ẹ̀mí ìdí ẹ̀ náà lọ́wọ́ àbòsí ṣùgbọ́n wọ́n fi lè gbára wọn lómi ripple effect kìíní yóò lágbára ọlọ́run bá ní ohun mẹ́ṣe ìná ìtumọ̀ ẹni pé káwọn èèyàn ọgọ́rùn àwọn èèyàn ọgọ́rùn èèyàn ẹgbẹ̀rún èèyàn ká má ṣe dìnnà pẹ̀lú ọmọ bíbí inú jẹ ká má ṣe dìnnà pẹ̀lú ìyàwó jíjẹ tó tẹ́tí ọba báyàwó èèyàn kan ṣe dìnnà yàrá ló sàn fífi fọ́tọ́ bu ìyàwó jíjẹ náà ní ọ̀nà tí wọn náà fi gun orí ìyàwó èèyàn kan àbí méjì káwọn orí ìfẹ̀ tiẹ̀ ní ọba yàwó níyàwó náà ìyàwó kan náà ló bá fún ìyàwó níyàwó èèyàn thousand àwọn abáyàwó jẹ ta ló jí yàwó ìwọ́n ló jí yàwó bákan náà mọ́tì ìyàn tó bá ṣe business ìwọ lọ́wọ́ ọba fún fún ṣùgbọ́n ẹni tó ní àǹfààní ẹ̀jù ìwọ náà nà torí pé ọlọ́wọ́ sọ fún thousands of people cannot cheat yẹ ká máa ń ṣe business ìṣẹ́ pẹ̀lú rẹ̀ torí pé títà lọ́sọ̀ tí mo bá tí ìṣẹ́ ń tàbí ṣe business pẹ̀lú ẹ̀ ó ti tán eléyìí gba eléyìí jẹ eléyìí jẹ ó ti tán àáríkà àwọn nǹkan wọ̀nyí ni àǹfààní wa gẹ́gẹ́ ní ṣùgbọ́n tá a bá kọ̀ tá a mọ wípé tọ́lọ̀ ní ká mọ̀ ṣe ní láàmú ẹṣe àmọ́ rí bí ó ti tẹ́ tiẹ̀ ọlọ́lọ́mọ sọ pé bọ́ ara ìfàkàdì fi bẹ́rù wọ̀ báàrù ìmọ̀ kàtàbà ayé ìyàwó àwọn ìpàdé táàrin àjálù táàrin òkú táàrin lórí ilẹ̀ láwùjọ kan bó bá ti pọ̀ sí láwùjọ kan lòbó ṣe pọ̀ sí afọ́pọ̀wé yẹn eléyìí páyìn eléyìí oúnjẹ èèyàn lọ́nà èrò eléyìí ṣe ìdìnnà pẹ̀lú ọmọ ọlọ́mọ ó ń ṣe ìdìnnà pẹ̀lú ìyàwó níyàwó àwọn arúgbó ìṣẹ̀ṣẹ̀ àwọn nǹkan wọn yẹn gbogbo àwọn pariwo àà ah, ìlú yóò fara rọ ìkan lé ìlú ọ̀dá àwọn olóyíwá yìí fún ẹ̀tí ẹ̀rí ṣe rárá bóòlù ẹ̀ṣẹ̀ fẹ́ rí ṣe àwọn akẹ́kọ̀ọ́ fún wọn ti bá jẹ́ tó wọ́n lè rí iṣẹ́ yìí àtà àgbẹ̀kọ̀ fúnra wa bá fúnra wa ṣe tí ìlú gẹ́gẹ́ fúnra wa bá dá gbogbo wa dá ìgbà yẹn ó tó lójútù tó bá ara ìfàfáàdù في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الشيخ عبد الرحمن بن ناصر السعدي وانصر الله سبحانه وتعالى وتشان وتدوك وجدي اي كل بايد الله تشان هو سبحانه وتعالى يا يوم بايد tọ́jú ọlọ́run subhanahu wa ta'ala ó fẹ́ kí ìyàjọ wa bó ṣe kò fi jẹ wá ní wàláwù áwùdùláwù náà ká bí máa kẹ́kọ̀ọ́ máa kára ka ìlàbá rí àmì ìdáàbà tó bá ti bá a ṣe ń ba olé ètò ìṣìn ọlọ́run bá bá a ṣe ń jà pa ara wa tó bá a ṣe ń ṣàkóso fún wa tó lọ́lọ́run fẹ́ fi ní kánú ẹ fi jẹyà ní kò ní sí ẹranko kan tí ó ṣẹ̀kù lórí rẹ̀ jẹ́ máa ẹ̀jẹ̀ kékeré àti kàtúnra wa ṣe ká kọntribútì sí bóòlù àyíká ń gbé ní oṣù tá ó ń ṣe kí bóòlù ayé ó ṣe bàjẹ́ àwọn tí wọ́n ń ba ayé jẹ́ lórí wọ́n ti ra wọn gẹ́gẹ́ bí ẹni tó fún ayé ṣe ọlọ́pàá bá sọ fún ẹgbẹ́ láti ṣe ní ìfẹ́ ọ́ọ̀tì ọmọ balẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ní kí ìmọ̀ràn láti mú sí ẹ̀yìn àwọn tó ayé ṣe ẹ̀ń tó ayé ṣe pẹ̀lú pé ní ẹ̀lẹ́gàláìsì àbọ̀ṣẹ̀ ẹ̀ń tó ayé ṣe pẹ̀lú ẹlẹgẹláìsì àwọn ètò àbàjẹ́ àwọn nǹkan tí ó dé kí nǹkan máa dàrú ẹlẹgẹláìsì àwọn nǹkan ẹlẹ́nìtàn àìṣe ọlọ́run bá ti pààrọ̀ wájà alá ẹ̀yìn òbó ìbò sèlú ọlọ́run àwọn gẹ́gẹ́ lòdì ilẹ̀ jẹ́ òbí ilẹ̀ jẹ́ ni àwọn náà dáyé pẹ̀lú jẹ́ pé ilé ìfò pàtàkì kéèyàn àti ní káwò dáadáa káwọn ọ̀gẹ́ náà wọn tó ń parí jẹ́ èṣù tó kéèyàn ọ̀rọ̀ rò pa wọn fún ayé ṣe ọba tó mọ̀ bóyá àwọn ló jẹ́ àbáǹtì ṣe àpàdà sí nàìjíríà ọlọ́run ọba tó kàn án wọ̀ tààrà abẹ́lẹ́ ọba tó kàn án wọ̀ tààrà tó ṣàmì ẹnìkọ̀ọ̀kan tó fi ẹ̀sìn wa lẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته كل السلام